àdúrà kò ṣẹ orí ọ̀ka orí rere náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. ẹ bá fẹ́ dá láṣẹ tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ ẹ tó fẹ́ ṣàdúrà kó ṣẹ súnà tánà bí ní ẹ lò àwọn ọ̀nà tánà bí là ní ẹ mórí lé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ọlọ́run ní ìbẹ̀. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọ pé fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nàbì ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ́lẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọsá sànú èyí wa kó látàlù kíyàmà à bá ìjókòó wa gbọ́yé ìsìláàmù lọ ní markaz wa markaz Umar bin Khattab al-Islami Kaduna ibẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó bá fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run ọba ń bẹ̀ wọ́n sà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ tá ò bá gbàgbé ẹ̀kọ́ tá ń kọ́ lọ́nà kí ẹ̀ mórí inú ọ̀rọ̀ rẹ̀ ó ní afdalu du'a alhamdulillah ó ní ìtọ́lọ́lájú inú àdúrà tí èèyàn máa ṣe náà ní pé èèyàn dúpẹ́ fọlọ́n afdalu du'a alhamdulillah àwa náà rí ìtàn tí òjíṣẹ́ ọlọ́run sálàyé fún wa nípa bàbá adẹ́tẹ̀ àti bàbá tí ò nírun láà bí apárí àti afọ́jú àwọn tí wọ́n ya aláìmoore bọ́lọ̀ ti já sí bàbá afọ́jú tọ́lọ̀ wá ní kó moore bọ́lọ̀ ọ̀rẹ́ ti já sí ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ tiwa náà jáde dáadáa ìmọ̀ ya nínú islam ẹ̀jẹ̀ amòrì fọ́nà ọba àwọn orí tọ́lọ̀ sí fún wa pọ̀ wọ̀láyé àwọn orí tọ́lọ̀ sí fún wa pọ̀ ẹ̀jẹ̀ amòrì sọ́nà ọba ọlọ́run nífẹ̀ẹ́ kéèyàn mòrì ọlọ́run kan ti ń pàṣẹ pé ká mòrì ọlọ́run bisimilahi rahman rahim faskuruni askurukum washkuruli wala takfuruni àníṣẹ́ fàfikúrúni ẹ máa rántí èmi ọlọ́wọ́ bá àfikúrúkùm èmi náà rántí wọ́ṣukúrúni ẹjẹ́ ń tún múre wọ́lá tẹ̀kfúrúni ẹ máa yà bùtùlù aláìmúre. wọ́n yá mi ní Islam tá a bá gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé dáadáa á rí i pé ìjọsìn wa gan-an tá a wá jọ́sìn fọlọ́wọ́ ìmúre ní lọ́wọ́ fẹ́ pẹ̀lú wa ọlọ́wọ́ fi sọ fún wa nù súrà tó pè ní súrà tó lè ìnsán súrà mi nìyẹn pé bisimilahi rahman rahim. الهتى على الإنسان حين من الدار لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نصفة أمشاد نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ọlọ́wọ́ bá أمي نيناك ènìyàn náà kó wò ó ìgbà كما ọkọ̀ jẹ́ wọlé orí ńlá ìdí ènìyàn gan orí ńlá ni fún wa pé àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba ọlọ́run nìkan lọ́mọ ayé rẹ̀ àwọn scientist wọ́n ka àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọkà níbi eighteen thousand ẹgbẹ̀rún lọ́nà méjìdínlógún àwọn ẹ̀dá ọlọ́run náà owó ìtẹ́ ẹ̀mà lẹ́ka omi mẹ́mẹ́tẹ́ ẹ̀mà ọlọ́run sọ́nu sọ́tò yàásín bisubihana alladhi khalaqa al-azwaja kullaha mimma tunbitu al-ard wa min anfusihim. mimma la ya'lamun ọlọ́run ní mímẹ́ ni fún ọlọ́run ọba tó gbogbo akọ àtàbò mimma tunbitul ard kódà nínú àwọn koríko àwọn tí wọ́n ń wòyàn àwọn koríko akọ àtàbò wà nù wọn fourteen hundred years ago tẹ́lẹ̀ bí n sọ̀rọ̀ pé koríko akọ àtàbò wà nù wọn àwọn arábáwá Madina ti ń bá sọ àwọn arábáwá amúkàgbà sọ̀rọ̀ wọn ni àlọ́mọ yóò gbádùn sẹ́ẹ̀ ó ti ní akọ wà nù wọn gbogbo akọ́ àánú àwọn koríko abówà nù wọn kódà wọn mọ bára wọn lò ó rí wa àwọn tí wàá ní sáyẹ́nsì wọn lè mẹ́rin gbé ah, kí wọ́n tún wí mímọ tún bí tọ́lá àrùn ní jíjáde nínú rẹ̀ wọ́n mi ní àǹfóṣì ọlọ́run ní ọmọ ènìyàn àtàjọ náà dá wọn lákọ̀ àtàbò wọ́n mi mọ aláyà ẹlẹ́mú ọlọ́run mi tún dá wọn ẹ̀kan tẹ́ ẹ̀mọ́ ń parẹ̀ rárá tẹ́ ẹ̀mọ́ ń parẹ̀ rárá àwọn ìyàtọ̀ lọ ọlọ́run sọ bí kan pé fala mo tún búra pẹ̀lú ní ẹ̀rí àti ní táàrí nìkan láfi ráàkà ní táàrí àríkà ẹ̀rí ẹ̀kọ́ ni ọlọ́wà ní gbogbo eléyìí níbẹ̀ bó ti wá pọ̀ tó yẹn ọlọ́wà wá lè tọ́ dáa jù nínú àwọn ẹ̀dá yìí náà lọ mí ènìyàn wọláì eléyìí tó ní orí tẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́mọ ènìyàn wọláì orí ńlá ni ìtọ́jú àjù kódà àwọn afáfáà pé ọmọ ènìyàn dáa ju àlùjànnú lọ adáa ju màláìkà lọ nígbàtí ọlọ́run màláìkà ń ju wa àwọn màláìkà ń ju wọ́mọ ènìyàn pé ọlọ́run ọba wọ́ lọ dálé ayé fọ́mọ ènìyàn wọ́n ń jẹ wọ́n ń gbádùn wọ́n mú wọ́n súnmọ́ ìyàwó wọn dákun fílẹ̀ àlùjẹ́nà fílẹ̀ jíkàwá náà gbádùn àlùjẹ́nà lọ ní ààyè màláìkà mi ò lè fẹ́ tí mo fọwọ́ mi dá wú ẹni tí mo dá pẹ̀lú àṣẹ ẹ̀yin mo ní màláìkà ni kún kún láti mo lè fẹ́ mi ní sí i Allahu akbar àti orí ńlá lọ́lọ́run sí fún wa ọlọ́mọ àfọwọ́dẹ ẹranko gbogbo ẹni tó bá wálé ayé tí ọba wá sí náà ọba bí ẹranko ni bí ẹranko ni ẹgbẹ́ tọ́lọ́run gbà tọ́lọ́run rú yọmọ ènìyàn pé bisimilahi rahman rahim wọ́tíìnì wọ́zaitun wọ́tóòrì sinin wàhálà bẹ́lẹ̀bẹ̀rẹ̀ àmì ọlọ́mọba ni mo fi nǹkan mẹ́rin lọ́wọ́ fi bá ń ó ní mo fi gí ọ̀pọ̀ tọ́búra wọ́tíìnì wọ́n tẹ ìtúrù mo fi igi elépo búra wọ́n túrù sí ní mo fi àwọn òkè ńláńlá òkè àpáta ńláńlá tètè tètè ogun lórí mu tókè bá tóbi wọ́n pèlè jabal tó bá tó wá ogun lórí wọ́n pèlè túrù wọ́n mú tó fi wọ́n túrù sí ní nàìjíríà tí bá dàbí musa sọ̀rọ̀ mo fi búra wàhálà bàdàdìrà àmì ọlọ́mọ fìlú ìbúra ìlú òní ìlú maka ni jawabul qasamu kí bá mi òní fi ahsan taqwim ẹni tí wọ́n dá tó dáa jù tó dáa jù ahsan tó dáa jù ọmọ ènìyàn ni ọlọ́wọ́ bá adúpẹ́ lọ́wọ́ tó dá wa lọ́mọ ènìyàn ọmọ ènìyàn mi wá ń sigi ni ni wọ́n ẹranko ní gbèsè ayé ẹranko ilé ayé ti ẹ̀kọ́ jẹ kó mu kó súnmọ́bìnrin nítorí wàá lé àtiwájú àti náà nìyẹn the importance of the world lọ́dọ̀ ọ̀sẹ̀ of living kọ́ jẹ ní ìnáma dúnìyà ta'amun wa sharabun wa manamun. فإذا فات هذا فعلى الدنيا سلام فدوتين إنما الدنيا طعام لأي كاكاجيني وشراب كاكا منكني ومنام كاكا سموبيني كاكا سمواني وإذا فات هذا تبعك لك كسين ميت عيما فعلى الدنيا سلام لو تقول يا إما ما يأكلون كالأنعام بل هم أضل هم قالوا أنا أعرفهم وكفيتهم به تلو نانجي ونسمع بو abo akọ́dá súnmọ́ òun náà kí wọ́n yàtọ̀ yɛ ẹ̀ ìyàtọ̀ mìíràn náà níbi kó máa fún ọba wọ́n sọ pé súnmọ́ra dàdínáhù asfala sàfìlì wọ́n sọ àwọn àdọ́mìnira tó yẹ pẹ́rẹ́ jùlọ torí di di tí o gbọ́ tí o Islam òun náà wà sọ pé يقول الكافر يا ليتني كني كنت ترابا الله نسأل يكوين جنا الله ما سوى لي يكوين أن يريدكم كوا سوى إلا الذين آمنوا وعملوا الصالحات àwọn tí wọ́n jẹ́ ni tí wọ́n jẹ́ ni olóríire náà làwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́dọ̀ dúdú náà ń ṣe rere ó di wa ìjọ́mi ènìyàn wọ̀lá òrin lánìí ètò wa pápá ń bá rí inú orí lẹ́nu kí ètò wa jẹ́ mùsùlùmí kí èèyàn jẹ́ mùsùlùmí ó o ọmọ ìyá yìí o kọjá mùsùlùmí dáadáa ooo ọlọ́run ní innal ladhina amanu wa amilus salihati ulaika umu khairul bariyah innal ladhina ọjọ́ mùsùlùmí orí kọ́tò alhamdulilayi ala ni matul islam ọlọ́mọ yóò wá kúrò àgbo islam láéláé sanu wọlọ́n bá já bẹ̀rẹ̀ kálukú sẹ́yìn pẹ̀lú islam kálẹ̀ kùsùn ní islam wala tamutunna illa wa antum muslimun ọlọ́run náà tó ti bá àdúnà àwọn ọmọ ènìyàn yẹn ní àwọn mùsùlùmí ìnàlẹ́dí na àmànù àwọn tó mọ́rọ̀ gbọ́dọ̀ lòdò wà amílù sọ̀lẹ̀ àti tí wọ́n jẹ́ kíní tó yẹn ṣe rẹ̀ ọláìka ọmọ khairu bariya àwọn ọdọ àdúnà àwọn ẹ̀dá wọn àti kọlọ́ tó fa mùsùlùmí kálí bá a mọ yìí jẹ́ ìsìlámù wa nígbà tó lọ́n sọ àwọn orin náà ni pé tó wá sí wá ga jù nínú Muhammad àwọn mùsùlùmí pọ̀ kódà abdullahi ibn abbas bá ti máa sàlàyé fún wa ó fi wá pé ẹ̀sìn àkọ́dá tí wọ́n pé ẹ̀sìn àkọ́dá òsàkọ́ ni ẹ má máa pe olóòsàlẹ̀ òsàkọ́dá rà o wọ́n ní ẹ̀sìn àdáyébá islam ni aláàkọ́lọ́ sọ pé inna dina indala al ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní islam lẹ́yìn náà abdullahi ibn abbas wíwá pé láàrin bàbá wa anabi adam aleyhi salatu wa salam tó fi délé bàbá wa anabi nóòhù gbogbo wọn kò lóhùn mọ́ra islam gbogbo wọn islam wọn sì kò sí kẹfẹ́ nínú wọn kò sẹ́sẹ̀ bọ́ láàrin wọn kò sí eléégún nínú wọn kò sí nǹkan nínú wọn gbogbo wọn kò lóhùn mọ́ra islam mo ni pé ọba ìwò ọlọ́kọ̀ bá sọ bàbá yẹn lẹ́sàn-án rẹ̀ nígbà wọn bèèrè ọ̀rọ̀ pé ẹ̀sìn wa ó ní àti mùsùlùmí ni àti kírísítẹ̀n ni gbogbo wa gbà pé ẹjọ́ lọ́kọ̀ ọ̀dà ádámà ádámà ọ̀dẹ̀ sẹ̀sìn ní ju ìsìláàmù lọ àtẹ̀sìn àdáyébá tó bẹ́ẹ̀ sẹ̀sìn àdáyébá ìsìláàmù ni kò ṣe ọmọ ẹ̀yà mi ní ìsìláàmù huwa sammakumul muslimina min qablu wa fi hadha síwájú islam náà jẹ́ ní ìsìn náà musulmi náà jẹ́ inú àwọn musulmi náà tó wá tó wá dájú tó wá dájú náà musulmi àwọn tó bá nàbí adama lùgbà musulmi ni wọn àwọn tó bá nàbí nuhu lùgbà musulmi ni wọn àwọn tó bá nàbí ibrahim lùgbà musulmi ni wọn kódà àwọn tó bá nàbí isa lùgbà musulmi ni wọn tó bá nàbí musa lùgbà musulmi ni wọn àwọn musulmi tó wá dájú náà lọ́mọdé yà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ́nu qur'an chapter 3 suratu al-murani aya 164 قل لقد من الله على المؤمنين إذ بأس فيهم رسولا من أنفسهم قل dájúdájú òun sórí fáwọn mọ́mìnì àwọn gbogbo lòdò إذ بأس فيهم رسولا من náà tó gbójú tẹ́kà dìde wọn láàrin wọn ní ọmọ ènìyàn bí tí wọn náà ni ìtúwọ́ عليهم آياتي ń fi àwọn àmì ọlọ́run hàn wọ́n àmì ọlọ́run ọba kàwọ́níyà àti ṣẹ̀rẹ̀íyà àwọn afọ àwọn sọ pé àmì ọlọ́wọ́ ọba ti ń ṣẹlẹ̀ òòrùn tí ń yọ tí ń wọ̀ àmì ọlọ́wọ́ ọba ni àwọn tí ń ṣẹlẹ̀ àmì ọlọ́wọ́ ọba ni ìgbàgbára lọ́wọ́ àwọn kan ìgbàgbára fáwọn kan àmì ọlọ́wọ́ ọba ni àti ṣẹ̀rí'íyà onáà ni Qur'anul Karim àti sunnah ní sẹ́lẹ̀m àmì ọlọ́wọ́ ọba ni ọlọ́wọ́ ọba mọ́jàrí kòrónà mà kòrónà tó lọ́n fi dalí ayé láàmú alágbára ayé àti gbogbo ọ̀lẹ́ni wá lọ́dọ̀ ọlọ́run àtọ́lẹ́ni wá kòrónà hàn gbogbo wọn láwà dúdú dáa ní tẹkinọ́lọ́jì ní kòrónà hàn lè mà àwọn gánà kòrónà hàn lè mà ó di wa aléyìí ya pé àtọ́lọ́wọ́ balagbáragbára lílá ìjọlódù sẹ́mà wá ti pàdé wọ́kálọ́ láwọn alímẹ̀ hakima gbogbo ọmọ ogun sọ́mà àtìlẹ̀ kòrónà ta ojú wo rí bá àrùn kékeré kan rí bá insect kékeré kan lọ́nkọ̀ lọ́tọ́lọ́ tọ́lọ́ ti jáde kakó lẹ̀ òtún kakó lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àgbà vaccine àmọ́ ọlọ́run nígbà gbòòrò rẹ̀ ọlọ́run nígbà gbòòrò rẹ̀ láíláí ìtòsí ti lọ ọlọ́run nígbà padà sẹ́yìn mà fọdún méjì làwọn èèyàn fi ṣe hajj two thousand twenty two thousand twenty one àwọn òbẹ́rẹ́ àjèjì two thousand twenty two làwọn èèyàn múra ọlọ́run mú sàfọwọ́ lọ sọ àbọ̀ ọlọ́ọ̀bà mọ́yà mi ní Islam kó ń fà á táwọn afáàmì wà pé wọ́n fi kulli shay'in lahu ayatun تدل على أنه واحد وفي كل شيء له آية قبل من سيفع عمين بن بفون أخوة لكين وفي كل شيء له آية تدل على أنه واحد kọlọ́wọ́ bá ní tọ́ka gbọ́lọ́wọ́ bọ̀ bọ̀ kàtúntò olùgbàlagbàrà amẹ́ríkà tó russia tó china france japan wọ́n ti advance ní gbogbo ẹ̀ corona ọ̀nà àwọn alẹ́ mọ̀ àwátáwá ayọ̀lẹ̀ kòrónà àwọn alẹ́mọ̀ àdúpẹ́lẹ́ ọlọ́ọ̀bà mọ́jà àwọn alẹ́mọ̀ mọ́jà agbúrò ẹ̀mà àmì ọlọ́ọ̀bà kan ní ọmọ ìyá mi ní Islam náà sí Quran àmì ọlọ́ọ̀bà ni gbogbo bí Quran sọ fún wa àdúpẹ́ ọ̀ntẹ̀lẹ̀ yẹtùlọ alayhim ayatihi wa yuzakkihim ìfọ̀wọ́má ìfọ̀wọ́má ọ̀fọ̀kànwọ́má tọ́sí kada aflaha man tazakka ẹjúbà fọkànwọ́má ó sọ ẹtí bá fọkàn mọ ọ̀rọ̀ mọ ọsọrire ẹtí bá fọkàn wọn kó ń bí ẹ bọ ní bá wọn ṣe bọ ní bá wọn ṣe bọ àwọn tó ń ṣe bọ wọn níbi tó rọ àwọn já sí ẹ ní bá wọn ṣe bọ torí pé àwọn wápò tí wọn wápò wọn máa kọlùbọlì káàkiri ẹjá dúró tọ lọ́wọ́ bá mi subhanahu wa ta'ala ìmúrisọ lọ́wọ́ bá mi ìmúpa tawhid ìmúlọ́wọ́ lọ́kàn ṣoṣo subhanahu wa ta'ala wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma ìwọ̀n kan wọn ní Qur'an àti sunna ìmáàmù wa ìmáàmù Shafi'i rahimahullah wọn gbogbo bá ti bá rí kìtàbù àti sunna bá ti rí kìtàbù yu'allimu kìtàbù wal hikma hikma bẹ́ẹ̀ yẹn ayé sunna wa in kanu min qablu la fi dalalin mubin síwájú bẹ́ẹ̀ wọ́n wà ní ṣìnà tó hàn ọlọ́wà gbọ́dọ̀ rẹ̀ nígbà kó wa kó nú àwọn òkùnkùn lọ sínú malẹ̀ jáwà náà tó wà nú malẹ̀ ọmọ yà mí lu Islam kárí pé a mọ orí sọ́lọ́wọ́ ọba nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn àkọ́kọ́ mọ orí sọ́lọ́wọ́ ọba kọmọ̀ pọ́lọ́wọ́ ọba nìkan lọ́ba adẹ́dà tawhidi rububiyya kọmọ̀ pọ́lọ́wọ́ ọba nìkan lọ́ba adẹ́dà ẹ̀dán àwọn afáàní pé ní ifradullah fi khalqihi wa mulkihi wa af'alihi la nidda ìmọ̀ ọlọ́run lọ́kàn fi mulki nípa ìjọba rẹ̀ ọlọ́run nìkan wa mulkihi gbogbo fi mulkihi ní ìjọba rẹ̀ wa af'alihi àwọn iṣẹ́ tẹ́ ń ṣe ọlọ́run nìkan ló ń ṣe ọlọ́run ní fún wa jẹ ọlọ́run ní fún wa mu gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọlọ́run ní ká máa lọ́rọ̀ sọ tí wọ́n wọ́n lọ́rọ̀ sí sọ̀rọ̀ yẹn ọlọ́run má sí sọ̀rọ̀ ọkàn wa ọlọ́run ní ká máa rìn àwọn alágbára wọn ò lè rìn mọ́ àwọn ni wọ́n jókòó lójú kan náà wọn ò lè rìn àtàwọn àtàlágbára àtàlífọ́ nírìnrìn ọlọ́run àwọn alágbára wọn sí in àbíkẹ́ náà bẹ̀rẹ̀ wọn tí wọ́n láwọn commander in chief wọn ò lè commander ẹ̀sìn ọkọ̀ márùn inú ìsúyé wa pé a ah, ọlọ́ọ̀ba nìkan lágbára ọlọ́ọ̀ba ẹ̀dá á sì máa múrí fọlọ́ọ̀ba ẹ̀dí á múrí sọlọ́ọ̀ba nípa ìmọ̀lọ́wọ́ lọ́kàn fi múlùkìhì wà àfọ̀hálìhì láànídàlá àwọn tó lọ́n ṣe fún wa pọ̀ àmì atẹ́gùn àmì oxygen àmì sínú àmì ìtàwọ̀ láì orí ọlọ́ọ̀ba àjẹun tán èyí tí ó wúlò fara ọlọ́run ṣẹkù sára èyí tí òwúlò ọlọ́run kádìmọ̀sẹ̀ àwòrè ọlọ́run bá rẹ̀ á mú mi ọlọ́run bá ní omi tẹ́ mú yẹn gan ọlọ́run ní ara ayé tó ń asbaha máa okùn gáwòrọ̀ fàmìlì àti ikùn máa ìmà àbí wọ́n ti wí ni ọlọ́run ẹ̀yìn ẹ̀ rọrùn sí àwọn omi tẹ́ mú yẹn ti máa ní kó yóò mọ́rọ̀ mọ́ èyí tó wà nù lẹ̀ tí mo preserve sínú lẹ̀ tí ẹgbẹ́ kànga tí ẹgbẹ́ bọ́ọ̀ tí ẹ̀kọ́ mi táwọn òdògbé táwọn fẹ́ fún inú mi mú náà ọlọ́run jẹ́ lọ́lẹ́ fún ilé mi mu sábẹ́rẹ́ gẹ́lẹ́ fún ilé mi mu ṣé china lè fún ilé mi mu. Allahu akbar ọlọ́run amórí ẹ̀jẹ̀ amórí sọ́nà ọba ẹ̀jẹ̀ amórí sọ́nà ọba fi alqihi wa mulkihi wa af'alihi láà gbogbo ẹ̀dá lọ́nà ọ̀dà láàánú dàlà kò sódògún fọ́nà ọba kò sírú ọlọ́run ọba ń bò míì Ni Cameroon lẹ́gbẹ̀ẹ́ wa ibẹ̀ àní president mi ni Chad àní Niger nu àní president mi àmọ́ mi ò sí ń bò mí láyé bò mí ti ń jẹ́ ọlọ́ọ̀ba má kò sí ọlọ́ọ̀ba nìkan ọlọ́ọ̀ba inú pé ifradullah fi mulkihi wa af'alihi fi khalqihi la nidda la kò sẹ́ni kan tó ti máa fi àwọn àlùkì fún àfọlọ́hùn kò sóńjọ̀ kò sóńjọ̀ ọlọ́ọ̀ni ẹ̀rí kìtẹ́ ń gbìn àwọn kìtẹ́ ń gbìn lóko sẹ́yìn ẹ̀jẹ̀ kó hùn nàbà ọlọ́ tí wọ́n wà lọ́wọ́ àríkọ́ kó jẹ́ra sínú lẹ̀ ẹ kébì ẹ fi ànàmá síbẹ̀ ẹ gbèsè síbẹ̀ ẹ̀jẹ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ igi rẹ̀ ẹ gbé kalẹ̀ ànàmá ewé rẹ̀ ẹ sílẹ̀ iṣu àwọn inú ara sílẹ̀ síbẹ̀ ìdí síbẹ̀ yóò jẹ́ra ọlọ́wọ́ àfi ògo rẹ̀ yorùbá náà yìí sọ ó ní wàhálà ń dàgbẹ̀ ọlọ́run jẹ́ kí so ta lóko àbí ẹ̀kọ́ ni ọlọ́run ọba yẹn ni káwá mórí sí kama kẹlẹ ọlọ́run ọba ọjẹun omumi ọfẹ tọ orí tọtọ wọn láì orí ni mo máa sàlàyé fún wa nípa àwọn àdìkọtà àfa àwọn àkàtì fún wa pé èèyàn rí tọtọ gan wọn láì orí ni orí ńlá ni kọfẹ tọ orí tọtọ wọn láì orí ńlá ni láì ilà ìlọlá nígbà mo dé tí a sọ̀rọ̀ yìí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa sàlàyé fún wa nígbà yìí pé ní kàbínà poli ń bẹ̀yẹ ọmọ ìyá àwọn kan lẹ́kítọ́rà ni kò rí tọ̀tọ̀ wọ́n á gbé lọ sọ́sìtì àwọn specialist wọ́n bá kọ̀ǹbáyìn tọ́ rẹ̀ pé ẹ̀mẹ́ta péré ní máa tọ̀ lọ́sẹ̀ ẹ̀mẹ́ta péré ní máa tọ̀ lọ́sẹ̀ wọ́n sì fẹ́ tọ̀ ẹ̀kọ́ kan yóò san twenty five thousand so we do every week in san seventy five thousand láti máa tọ̀ dákun ìlú lòun san náà tó fi ń tọ̀ ìlú lè ní san àwọn tó tọ̀rọ̀ ti fún wa pọ̀ lára ìlú àyẹ̀wò so in san three hundred thousand every month láti tọ̀ láti tọ̀ ìwọ́n máa tọ̀ tó bá gbé lórí lẹ́lẹ̀ ní ìtọ̀rẹ́gùn máa tún máa lù ó tó á mórí sọ́lọ̀ ẹ̀dá kan ẹ̀dá mórí sọ́lọ̀ ọba ẹ̀dá mórí sọ́lọ̀ ọba inú mórí sọ́lọ̀ kankan gbogbo tá à ń ṣe náà ọlọ́run ló kárí ṣe lọ́fàá tí ṣe rí àfikọ́ wa tó bá wọlé ìgbọ̀nsẹ̀ tá a tọ̀ tá a gbọ̀nsẹ̀ tá a bá jáde kí ni ṣe láti ní gòfòrò ọlọ́wọ́ wa mọ́ka orí ẹ̀kú lára wa láyé láyé lọ́ba adùnmọ̀ abọ́rọ̀ ìgbọ́ orí tó lọ kájá gbà náà tó mórí sọ́lọ́ba ọlọ́wọ́ mọ́ sí wa ní bùtù láláì mórí ọlọ́wọ́ já mórí kálíbà wà nú àwọn tó ń jèrè alkiyama ọlá Qur'anul Karim àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún wa adágbà mẹ́rin kó sú wa ẹni pé à ń ṣe ìrànlọ́wọ́ yẹn wa màmá bánná wa aláàmà màmá náà àmọ́ náà ọba mímà every month wọ́n fún wa ten thousand wọ́n ti fi tuntun yẹn rántẹ́ mama bana wala kama lórí account number àti wọn fi ránṣẹ́ ọlọ́run kó bá a san lẹ́sàn rí muhammad sanusi òun náà fún wa ní two thousand naira ẹrú ọlọ́run ọba kan wọn kó kọ rẹ̀ ó fún wa ní fifteen thousand naira ọlọ́run ọba kó bá a san gbọ́n lẹ́sàn rí abdulaziz abiodun òun fún wa ní one thousand naira àwọn mẹ́rin tó lọ ní kárí account wọn nìyẹn tó wọlé nìyẹn mama bana wa ó fún wa ní ten thousand naira ọlọ́ọ̀bá mọ̀mọ́nà ọlọ́mọdé wa tẹ́lẹ̀ sáré ẹrú ọlọ́ ẹ̀ sanusi muhammad ó fún wa ní two thousand naira àbúrò wa ẹrú ọlọ́ọ̀bá kan ó fún wa ní fifteen thousand naira abdulaziz abiodun ó fún wa ní one thousand naira ọlọ́ọ̀sọ gbogbo alẹ́ sáré gbogbo àyùkú náà kárí pé àmì gbìyànjú àwọn ditv náà àdúgbò ọlọ́ọ̀bá ọlọ́ọ̀wá àsanwọ́lẹ̀ sáré abdulrahman ramadan kalu bisimilah àpárẹ̀kọ̀ gbogbo táwọn yẹn dá àsan gbogbo wọn àjẹwọ́lówó kan ẹ kárípá ń sanwó wọn ní gbogbo ìgbà ọlọ́run ọba àmúbẹ̀ mọ́tà kárí fún ọlọ́ba ẹni tó bá lè béèrè lè fìránṣẹ́ sí orí nọ́mbà yìí account ti Jaiz Bank onáà zero márùn six nine eight two one Umar bin Khattab Islamiyya ló kọ account yìí account number zero márùn six nine eight two one questions àbí messages have zero eight zero two three five eight three zero seven eight olùmọ̀sá àfọ̀rọ̀ yìí wa ẹni tó bá ní ìbéèrè lè béèrè tó bá fi yìí wa á dáhùn insha Allah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu nítorí wípé ọlọ́wọ́ bá sọ nínú kùránì wípé fáńkì hu máa tọ́ balọ́kùn mìíràn nìsà masna wọ́túlásà wọ́rùbá pé wá òtọ́ náà ló yẹn àti àti ni ìdí nìyẹn tó fi jẹ́ pé ìyàwó ànábì sallallahu alaihi wasallam kánábì tó kò láyé ìyàwó mẹ́sàn-án ni pé kí wọ́n bá pa masna wọ́túlásà wọ́rùbá yẹn kí wọ́n bá pa pọ̀pọ̀ mẹ́sàn-án yẹn náà ló jẹ́ dákọ̀ òun kẹ́ ìmọ́lẹ̀ lórí àlámọ̀lẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ nù ọlọ́mọdé irú ẹ àfáà bẹ́ẹ̀ àbáṣe wá sí wá sí bẹ́ẹ̀ bá débẹ̀ àwọn kùránì yóò ní àwọn tí wọ́n gba àwọn ṣètò ní yóò ní wọ́n pẹ̀lú àwọn ní kùránì yóò ní àwọn tí wọ́n gba súnà gbọ́ ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam òun ni yóò tú àyà kùránì fún wa gẹ́gẹ́ bá ṣe sọ fún alùsọ́tò nahal àyà 44 àti àyà 64 ọlọ́run fi yọ àyè pé aṣọ kùránì kalẹ̀ fún ànábì Muhammad láti ṣàlàyé ẹ̀fún yín lẹ́kùnrẹ́rẹ́ gbogbo jẹ́ bá ní ìyàpẹ́ lórí èmi ní a mẹ́rin ni òun ní mẹ́sàn-án ni àbí kò níye aláàkọ́ ọ̀rọ̀ rẹ̀ takora ó ní kò níye ó ti wá ní mẹ́sàn-án ni ó mẹ́sàn-án náà tún níye nù lẹ́yìn ànábì sallallahu alaihi ó fi yé wa pé mẹ́rin ni ó di wa pé mọ́tìnà wọ̀sùlá wáwò yẹn kèése wáwò làásìfò ni kèése wáwò. Ati, ati, ati. wá o pé ẹlẹ́fẹ́ méjì ẹlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin ó di wa níta fi mọ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀kan nú àwọn ọba jahili àgbà islam láyé nabi muhammad sallallahu alaihi wasallam ìlànà ní ọkọ rẹ̀ jẹ́ ó lè gba àwọn ó lè níyàwó mẹ́kànlá àbí méjìlá ya rasulullah kuraani ní káfíyàwó mẹ́rin gbọ́n mọ̀ bẹ́ẹ̀ jàlẹ́bi ni ó wo mẹ́rin nù wọn tó bá wẹ̀ àwọn yòókù ọkàn wọn rẹ̀ ó rí owó mẹ́rin nínú ọba ayé lẹ́sẹ̀ bẹ́ẹ̀ nítòsí wáyé báyìí ní ayé ti wáyé ní southern Zaria ọba kan náà gba Islam lọ́dọ̀ bàbá wa Sheikh Mahmoud Abubakar Gumi rahimahullah ó dẹ̀ sọ pé tó mọ́ra ní tó owó mẹ́rin tó bá wù ẹnu wọn gbogbo àwọn ìyàwó ìwọlẹ̀ bá gba Islam owó mẹ́rin tó bá wù ẹnu wọn oṣù ẹ̀yọ̀ máa gbé àwọn yòókù ọkọ̀ wọn lẹ̀ àmọ́ sí dáadáa fún wọn tí wọ́n mọ̀ fi gbádùn kùsì ayé wọn ó di wa so ẹni tó bá ń tẹ̀lé súnmọ́ bíi sẹ́lẹ̀ àwọn ọmọ pé mẹ́rin náà ni lọ́fà àlè rí sàbí kẹ̀kẹ́ nínú àwọn sọ̀hábà tó níyàwó ju mẹ́rin lọ wallahu ta'ala alam naam ọlọ́run kó sànù wa pẹ̀lú ògùn ọlọ́run bá tún máa sàlàyé fún wa nípa ìmórí sọ́lọ́run ọba nínú àwọn ètò wa tí máa ń bọ̀ wájú. wa alaikum salam dèlà. ẹni tó bá ní ìyàwó ẹbí àtàkùn sáyẹ̀nsì ó ti sàlàyé ìyàwó yẹn ó ju bíi mẹ́rin lọ sára cent ìyàwó kan ló ní kí ló pé gbàgbà yóò wá lẹ́nu. ìgbà tó wá mùsùlùmí fẹ́yàwó ìyàwó bọ́ ìyàwó yẹn ti di márùn-ún àmẹ́fà àtàtà ìjọ òbí kú òun wá wò pé àwọn nínú àwọn ìyàwó fèyè kò sún ìjù pẹ̀lú wọn ọkọ̀ọ̀kọ̀ fẹ́ kan gbogbo òfin ṣe mùsùlùmí ìgbóyà ìjọ ṣe mùsùlùmí ó fẹ́ kí ó fẹ́ lábọ̀kọ́ ó fẹ́ lẹ́kẹ̀ẹ́ bí ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ́lẹ̀kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ta mo kì í ṣe oṣù ìdí pẹ̀lú wọn ó wá fẹ́lẹ̀kẹ̀ lóṣù ìdí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́lẹ̀kẹ̀ lóṣù ìdí pẹ̀lú ẹ̀ ó wá láì sí èwo ni ó ní ní ó jogún nínú àwọn ìyàwó ìlú. ṣé ó wá sẹ̀. ó láwọn tó lọ́kọ́ fẹ́ ìwọ́n ti bẹ́ẹ̀ lé tí wọ́n ti gbé wọn jọ ń gbé wọn bí wọn ti bímọ dáhùn láwọn táwọn náà ti dàgbà. tó ọlọ́run sàlùwà irú ọkùnrin bẹ́ẹ̀ fásitì ni olùsẹ́lọ́wọ́n bá ni mùsùlùmí náà nísìnyí jẹ́ àmọ́ bá tọrọ àforíjì lọ́wọ́ lọ́wọ́ bá ní kọ́lọ́ ọba kó foríjì ìfẹ́ àwòdì mẹ́rin lọ kọ̀yọ́kùn ní abo Islam àmọ́ ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn náà ìmọ̀ gbéyàwó sílé láìso igi lórí wọn ẹ̀ṣẹ̀ ni so fásikẹ́ǹtì ìbẹ̀nu ìwà kòkí agbọ́mọ́gbà ni ó di àmọ́ bá tọrọ àforíjì ni àwọn ìyàwó yẹn kí wọ́n bá dá fìtínà lẹ̀ gbogbo wọn ti bí ma ẹ̀sìn ogún fún wọn kó ń kálukú máa bá tiẹ̀ lọ nǹkan àfa àwa wí nìyẹn àṣẹ òsìmí náà òun náà sọ bẹ́ẹ̀ mi ò tí ì ti ṣe òsìmí but mo rí àwọn afá tí wọ́n sọ pé tí èèyàn bá gbà pẹ̀lú obìnrin gbà fún wọn ló mọ̀ ó dé olójú pé wọn ló lóyún yẹn mo tún bá bí fún wọn ló lọ́mọ ó di wa tí ìwà sí dá òsìn bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ fún masilaha náà ni wọ́n dá fitinà rẹ̀ torí àwọn ọmọ mi lágbára náà ọmọ tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá gbọ́ pé wọ́n sọ wọn sọ igi fúyà wọn wàhálà lẹ́sìn dálẹ̀ nulẹ̀ ṣeré adé fara kẹ́ tẹ̀tẹ̀ kékeré mọ́lẹ̀ kẹwẹ́ bá ṣe ẹsẹ̀ ńlá ó di wa ẹsẹ̀ méjì ló àwọn adùwà ní ìsìn ọ̀kan kéré ọ̀kan tóbi káwọn yẹn máa para àwọn ẹsẹ̀ ńlá ni tó kẹ́ fún wa lówó kún wa lọ eléyìí ẹsẹ̀ kéré ni ọlọ́wọ́ bá mọ̀ bóyá tó dọ́gba tọrọ àforíjì ọlọ́wọ́ foríjì wọn ó di wa tó bá fa àwọn ọmọ alẹ́ àwọn yẹn ní para wọn pé ẹ̀ lógún ẹlòmíì kéde pé ogún yẹn gan ni ó ni ó kàrà pé ìsọpọ̀ máa lè níhùn olùlé yẹn lè má dàrú wọ́n lè má para wọn wọ́n ti máa fàtà síra wọ́n lè máa sàgò wọ́n máa ìlàdà rẹ̀ so àwọn afá àgbẹ̀ fún masilaha àti àfọ̀nkálùkù tiẹ̀ ìlú ayé kọ́ ni fúnkálùkù máa bá tiẹ̀ lọ ó ti yẹ àwọn láwù tí a là àlà náà ọlọ́run kò sànù aláìsí alikiyama wa salaamu alaykum wa rahmatulahi wa barakaatu. orí ọ̀ka orí rere náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. ẹ bá fẹ́ dá láàṣẹ fẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa fẹ́ ẹ tó fẹ́ ṣàdúrà kó fẹ́ sónátánà bí ní ẹ̀dọ̀ àwọn ọ̀nà tánàbí là ní ẹ̀mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ọlọ́run ní ń